to alhamdulillah to mo ní kọ́ra wá kí a wò ó bẹ́ẹ̀ náà lámà lò ẹ́ ẹ́ tó èlé wọ́n ta kẹ́bí èlé wọ́n ta kálíbà sí fáwọn tó bá tọ́ríkì sọ́lẹ̀hìn ila rabbil alamin ló kọ̀ yẹ́ 2000 ẹ̀yẹ́ tí mọ́ ń pààrọ̀ lọ́wọ́ fún sóòrò طريق الصالحين حجونا وينيري إلى رب العالمين صلى الله عليه ويلا رجع لك حجونا لك عليه بعد جريات القيامة نعم قبل يجوع تراوة very very important O di àwọn ẹ̀rí náà ni ọ̀rọ̀bá ìgbòtìrí ni very very important àwọn èèyàn wọ́n mo sọ fún yín pé bọ́yọ́ gbọ́ kẹsẹ̀tì ní o àmọ́lẹ̀ wíìdì mi sọ̀rọ̀ bí àpò wà ń bẹ̀ ní 1997 1997 ó ní mo sì wá ní kẹ́ni Zaria pé ṣe Adam rahimahullah ọ̀sán tíra pé wàlá àìbà fi yorùbá síwá annabi nahum kadini nasara la kadini muhammadin ó ní mo wá wà ní al-islam fi Nigeria àwọn ará islam ti nàìjíríà àwọn òrì mú ní àyẹ̀wò ah, dáadáa ni mo ní bàbá àwọn wa ṣètò bàbá mi náà lágbè ṣètò bàbá mi lágbè ọlọ́ bí oṣù méjì mẹ́ta mo wá ń ṣe kékeré kan lọ́fíìsì mo bá rí ará islam ti nàìjíríà síra yìí mo wà kankan bẹ́ẹ̀ mo máa ń ṣe ọ̀rọ̀ pé wọ̀lá ẹ̀bà fi yorùbá ni mo bá síbẹ̀ mo bá rí mo bá fotokọ́pì mo wá mú síra yìí lọ fún wọn ibẹ̀ ni 1997 ó so tábà sọ̀rọ̀ kọ́ máa gbọ́ yorùbá sì ní ọ̀rọ̀ mọ́ sùn ní kíkú àbíbẹ̀ kọ́ ni so kọ́ máa sọ̀rọ̀ ní ẹ̀rí kẹ́ ní ẹ̀rí wà very very important so máa pé akuli europe bí adélẹ̀ láàbìrì jàl ṣé wò lágbájá wí nǹkan ní ẹ̀rí mi ni ẹ̀rí mi ni ẹ̀rí mi ni wà very very important káàdì máa sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n orí ó di wa àbí afá kan wí ọ̀ á dì mọ́ ara ọ̀ kò sábà ń bẹ̀ kò dì mọ́ ọ̀rọ̀ afá àmọ́ ọmọbi tó ti mú ọ̀rọ̀ rẹ̀ mo bí tójú ó ní imam shafi ló wíwẹ̀ ó ní imam sọ pé shafi wíwẹ̀ ẹ lọ́ọ́ lè mú bí tí shafi ti wí tí shafi ti rí ọ̀rọ̀ nìkan ti rí ó ní yẹ wa tó jẹ jẹ́ rí nìyẹn àmà sheikh albani wíwẹ̀ sheikh mumbaz wíwẹ̀ sheikh òsèlú wíwẹ̀ fine and good àmà kílẹ̀ rí wọn kí wọ́n fara sí maasum kọ́ ni wọ́n wọ́n ti maasum ó ní yẹ wa wallahu ta'ala alam naam kọ́ṣẹ́ ọ̀làdé ọ̀làdé bẹ́ẹ̀ nípa síyáàmù náà là ń kàrọ̀ ọ́n tó gbé náà náà là ń péjú kọ yìí kó lọ́dí kó bá wá láyé àti láyé tọ́dá oríire tó wà ní Ramadan náà mọ́tàbí kárẹ̀ kọ̀ọ̀kan wa ẹkọ fún ẹkọ fún abdulrasheed èyí tó bá rà ń bẹ̀ fún ra náà wọ́n jẹ́ 8-8 ní ìpá bẹ̀rẹ̀ nípa rírí oṣù náà ni page 608 question 880 لقد تقرر السؤال من كثير من الناس عن حكم من سمع خبر دخول الشهر رمضان او خروجه عن طريق الاذاعه السعوديه بواسطه المذياع وهو راديو ولا قلت كده في قرى التي ليس فيها برقية أي يعملون بذلك ويعتمدون هو أو لا اتكلم أتكلم عبي بالنسبة لك عبي نقول لك question 881 نعم على المسؤولين على المسؤولين في دولة اعتماد الخبر الدولة المسلمة التي تعتمد على رؤيا أما أفراد فتتبع بكادتهم أما تبعد أوتوريتيز نبقوك وني على المسؤولين في الدول دول tó jẹ́ ọ̀ràn èèyàn lórí àwọn tí wọ́n jẹ́ authority kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ àwọn oṣù àwọn ní gbogbo countries kọ̀ọ̀kan ìtìmáàdù lọ́kàbẹ̀rẹ̀ dáwọ́lọ́pì musulima kún wọ́n fara ti ìlú tó bá jẹ́ ìlú musulmi tí wọ́n gbọ́dọ̀ gba ìlú musulmi Sudan Saudiya Misr àwọn musulmi wọ́n rúlù gbogbo bẹ̀rẹ̀ wọ́n fara ti àwọn ìròyìn wọn lẹ́yìn tí a tẹ́mìdò aláàrúhù yà tẹ́pá àwọn náà a mọ̀ pé o máa rí òsùkú tó announce amal afrad a máa ẹnìkọ̀ọ̀kan pé mo rọ́sù pé mẹ́ríkà mọ́ rọ́sù fẹ́tẹ́bẹ̀ bí káàdá sí bí ọmọ tẹ̀lé ìkẹta síwájú wọn bá wínú question 881 ni aliyasi hol sọ́mọ̀ bí kábàrà nìyà tẹ́wàá gbọ́ news nínú rẹ́díò sọ́tọ̀ àwọn ìgbàgbẹ̀rẹ̀ àwẹ̀ الجواب إدام يجوز المسؤولين في عن شؤون المسلمين في بلادكم وغيرها أن يعتمدوا على رؤية الهلال لا على حساب بيني يجوز المسؤولين أو دواء أن يوتوريتي أطفوها عن شؤون المسلمين تقول مجدوا على عمل يا المسلمين يجب أن نجي على كل يكذب يجب على المسلمين àmá láwọn kan tí ìjọba yàn àbí tí ìjọba trust tí wọ́n gbé ṣùgbọ́n islam islamic affairs lọ́bí àwọn supreme council for islamic affairs ó di àwọn ni wọ́n mújúlọ̀ ọ̀rọ̀ mùsùlùmí fi biladi nílùú wọ́gẹ́rì àbíbẹ̀ mi yàtàmìdó na an yàtàmìdó ala ruwet ilal kó máa gbé ìbẹ̀rẹ̀ àwẹ̀ àbí ìsọ̀gbọ́n lórí ìrí oṣù ni kí lórí ìṣirò كذ لوري يسيروا أما أفراد من المسلمين فعليهم أن يصوموا تبعا لقادتهم ويفتروا معهم بين أن كانوا مسلمين ọ̀nà yẹn lórí wọn láti máa tẹ̀lé ìtàwọn àṣíwájú ìlú wọn bá wí kó fi bẹ̀rẹ̀ ààwẹ̀ kó sì máa fi sọdún lèkọ́lù nàbí sallallahu alaihi wasallam àwẹ́ ma ń táwọn alùgbàngbà rẹ̀ náà ni wọ̀lfẹ́tìrò yóò mọ̀ tẹ̀fẹ̀tẹ̀rọ̀hùn ọdún ní tẹ́bà ń sọdún ni wọ̀n àdáhá yóò mọ̀ tẹ̀dáhùn ọdún léyà ní tẹ́bà ń bí ara náà ni akọrọjá abu da'ud an ibnu an abi orira bi isnadi asan imam abu da'ud lọgbawa tabadọ sidna abi orira bi isnadi hasan tí bá ní ìsinadi hasan kí ló mìíní àwọn qualities mélòó láàrin bẹ́ẹ̀ ni tí bá ní ìsinadi ìsinadi hasan wọn rọ pé ìsinadi sahih daraja rẹ̀ tó ìsinadi sahih kí ló fà gbèrèdì láàyè tí ó fi wà authentic tó fi wà perfect naam abára sọ lè rántí naam wọ́n sọ pé àwọn kàwáìdì yẹn kọ̀ ẹ̀ká gbàgbé wọn were very very important tó bá jùlọ bá pàdé ní bí isnadi hasan kí wá ní kí ìtumọ̀ isnadi hasan ẹ́ so àrífò jẹ́ ọ̀tá ká gbogbo ẹ̀ fún mi náà fọ́lọ̀ lè mẹ́rin kan nǹkan mélòó láàrin gbogbo ẹ̀dì dáhùn nǹkan mélòó láàrin lára àti nǹkan tó pé isnadi hasan fẹ́mi dọ́bì تون كما هو العدالة نعم عري العدالة نعم اتصال السند بين اتصال السند نعم خفيف الدبس هنا بين خفيف الدبس نبجا قيس نادكني حسن نادي نو اه قل له عدم الشذوذ نعم طبعا عدم إلا القادحة أوديوا عوان كبا مسوقوا كي حوصولي طلعت ألقي بنتان لا يمأما بانت عليه أوديوا ولا مزافر يوا ولا مزافر يوا نعم نعم كلا فاوي وني وله شواهد من حديث عائشة رضي الله عنها بما حديث ما تريني وله شواهد هو تولى ويريني تتوفواني أكبر من حديث عائشة يوم ذكر حديث صحيح أه لغيره أما حديث من يقول أبا يقول لي أما نفسي قرآن سبوتي ó di nẹ́sì kúrò tó ẹ̀rí kọjá ẹ̀mẹ̀ pẹ̀lú nẹ́sì kúrò tó fi sọpọ́tì ẹ̀ àbí irú èyí ṣàwáhì dubai àwọn àdísì míì tó jẹ́ sọ̀híwò yóò sọpọ́tì ẹ̀ so ẹlẹ́ ìsọpẹ́ àdísì yẹn lẹ ó di yé wa dáàmà ìta fi sọ pé hafifu dọ́pt náà ni pé kíni bóyá ẹni tó gba àdísì yẹn ti dàgbà àbáyé ti dàgbà irú àwọn sọ̀hábà àdísì sẹ́lẹ̀ lápẹjú yìí tí wọ́n bẹ́ mi nù yóò ní lọ́kàn àgbà ti dé gbogbo nǹkan kan ní àwọn ẹmẹ́sí mọ́ tí n bá sọ fún yín ẹgbàá bẹ́ẹ̀ tí n bá sọ fún yín ẹmẹ́ pẹ́rẹ́sì ní kí n sọ nǹkan tí bí àníbi ọ̀sán ó ti kìlọ̀ fún yín ó di wa báyà ten years ago fi ẹ̀bìrì ọ̀rọ̀ rẹ̀ tamu dọ́pù àmọ́ after ten years ó gbé kí ni kò lè rántí gbogbo nǹkan máa ó di èyí sọ̀rọ̀ àdíjì rẹ̀ ẹni tó wá wà gbà ní ten years after ní àdíjì tó dọ̀ tó méjì ni ìgbà tó máa nù abẹ́ni tó máa ń tẹ́ yẹsẹ̀ gbogbo yóò gbogbo ní ọ̀rẹ́ o tamu dọ́pt ní àdé sọ̀hẹ́ ìmọ̀ bọ́rọ̀ mi yẹn bó ti lọ nìyẹn tó gbogbo wá nípa àdé sọ ayé fúlá kan kọ̀m̀plìtì ara o ẹ wò sọ lọ́wọ́ ṣàwá ìdìmílẹ̀ kìtà àwọn ṣàwá ìdìmílẹ̀ àdé sọ̀hẹ́ ha ó di yẹn tó wá ní ṣàwá ìdìmílẹ̀ nasi Qur'an kò sẹ́ńkà tuntun rẹ̀ kò sí ó di wa nọ́ọ̀sì hadith ni lẹ́yìn tó wá pé ṣẹ̀wáhì tó wá ní orí tó ti èyí tí wọ́n wíwọ̀n pé ṣẹ̀wáhì láti kí ní hadith mọ̀mọ́ wa Sayyida Aisha radiyallahu anha hadith alim tó láàrin mọ̀mọ́ wa Sayyida Aisha sálẹ̀ sálẹ̀ kò sẹ́lẹ̀ kan wọn direct ni aláwọn hadith ali ani isnad ali ani isnad nazil isnad nazil ga Abu Sa'id al-Khudri lọ́gbà ní tiwa Abu Sa'id al-Khudri wá ní òun gbọ́ lẹ́yìn Abdullahi bin Umar Abdullahi bin Umar ló ń gbọ́ lẹ́nu àwọn Sayyidina Umar ẹ̀rẹ́kì gbogbo tó pè é náà sábẹ́ làwọn náà àbí sẹ́yìn lè kúrò ìrìsẹ̀ àsábẹ́ ni wọ́n ló ń gbọ́ lẹ́nu abdullahi bin umar abdullahi bin umar gbọ́ lẹ́nu umar umar gbọ́ lẹ́nu nabi sallam nazir ni isnadi nazir ni amma dis mi mawa bagba mi mawa sai da aisha bagba ali ni isnadi ali jẹ́ pé lẹ́nu annabi ló ti gbọ́ direct ó di yé wa mo ti lọ nìyẹn ló ń sá sọ̀rọ̀ yé wa bóyá ká wá tíra kan ẹbìnrin tíra kan tó wọ́n tún ka fún abis ó di àtìká àtìká so ẹjẹ́ ẹjẹ́ rárá ẹ́ ẹ̀rọ akábòrò kàkà torí àwọn àmàyẹ wà very very important ó ní kó jà ó ní kó jà ó dé kó máa kí makuto fún ní ma munkatẹ muhammad ọba túnmà kí ni túnmà makuto kí ni munkatẹ káàkiri tí muhammad lè jẹ́ òun kò yí bàbá yìí bàbá yẹn kí ni yàtọ̀ makuto àti munkatẹ àti mọ́lá ní ti mùnkọ́tẹ̀ kí ni yàtọ̀ rẹ̀ gbogbo ẹ̀rọ ti kọ́tà kọ́tà náà ni mùnkọ́tẹ̀ ayé mùnkọ́tẹ̀ fi ìsinájẹ́ ó ní ayé bí ìsinájẹ́ makto ayé sífàtí min sífàtí matinu nǹkan méjì ní dáadé ìsinájẹ́ àti kí ni àti matinu ó di eléyìí níbi ìsinájẹ́ ni eléyìí bí matinu rẹ̀ ni hadith oye àmá ọ̀rọ̀ tábìlì ni bí ọ̀rọ̀ ìkómà agbá àwọn èèyàn yín múra náà kan gbága agbọ́dọ̀ ìkómà agbọ́dọ̀ jọ́bì ìkómà kankan mọ́ ìrà dalek nígbà wọn mọ́dí ìwà wà albani sheikh albani mọ́dí sí wọ́pọ̀ ọ wá ní àdéhùn sọ̀híhù mọ̀kọ́tẹ̀ àdéhùn sọ̀híhù mọ̀kọ́tọ̀ wọn ní sẹ́ni pé mọ̀kọ́tọ̀ mi ara àwọn ọmọ pé mọ̀kọ́tọ̀ mi pé tábìlì ilẹ̀ ní sísẹ̀lẹ̀ sílẹ̀ sí àmá ó rẹ̀ ó mọ̀wòkúfù ó ní tábì lẹ́gbẹ̀ mọ̀háwíà ma múra ó ní kí ni nígbàtí bímọ fún mi da autun nafaru min ashabin nabi sallallahu alaihi wasallam tó àwọn tó ṣe musharaka bí kuma àwọn ta niye àwọn sahaba ó ní da autun nafaru amen tó bọ̀rọ̀ yiwa tabi'in ó ní yayi bó ti lọ niye ó mú za fura yiwa ọlọ́ba fún àgbẹ̀rẹ̀ gbogbo ilẹ̀ ìjọba ẹmú ìsinmi yẹn bí ìsìláàmì mùsùlùmí àdìsí ẹmú wa kàkà all are very very important now question number wallahu muwaffiq ọlọ́run kò fi wá sí ọdún mẹ́rin dáadáa kul insanu yuqimu fi balad yalzumu sawmu wa iftar ma aliha wọ́n máa ń gbèlú kan ó di túláàsì kó bá wọn sọdún àbí kó bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ọmọ misira ní ìsìnkú nàìjíríà láti bẹ̀rẹ̀ àwọn nàìjíríà kò bẹ̀rẹ̀ kó mọ́tò gúnjẹ́ àtẹ́pẹ́ta àwọn ará misira bá bẹ̀rẹ̀ àwọn òtún bẹ̀rẹ̀ àwọn ará wa ọmọ nàìjíríà ti ń gbé misira ó tún láti kọ́ bá wa gbà kọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ kó mọ́tò gbé nígbàtí máa dé ọ̀hún yẹn lójú wa bẹ̀rẹ̀ ara wa ó من عبد العزيز بن عبد الله بن باز إلى حضرة الأخ مكرم وفقه الله بكل خير آمين eléyìí ni èsì látọ̀dọ̀ abdulaziz bin abdullahi bin baz látọ̀dọ̀ ma ya wa alápọ̀lẹ́ ni kọ́lọ̀ fi ti kò ń gẹ́ gbogbo tí ń jẹ́ orí àmì assalamu alaikum wa rahmatullahi wa barakatuh aláfíà ọlọ́ọ̀ba àánú ọlọ́ọ̀ba orí àjẹjẹ́lọ́gbọ̀n bá yẹn amma ba'd فقد وصل إلي كتابكم الكريم مواخر في اثنان تسعة 1390 على الهجري موري لتاي تيكو تي اوديت سي سكند اوف رمضان 1390 على الهجري وصل وصلكم الله بهذا بهداه ولو في سكون جاي تبتدرين ما وما تمناه من تهية بحلول شهر رمضان مبارك كان معلوما بقول كده كيوا nípa ìwọlé oṣù ramadan ọlọ́run ọba kọ́ gbà ló wọlé fún wa oṣù ramadan ìjọ kejì ramadan náà wọ́n kọ́lẹ́tà yìí ọ̀nàkùnmùláwò ọ̀nàkùnmùláwò bí kò lọ́kà ẹ̀rọ kò fi ní sí kò ń gbé gbogbo dédé dáadáa wọ́tọ́kọ̀ bá jẹ́mí nílẹ̀ jẹ́mí kọ́lẹ̀ gba gbogbo sitamasi wàhádà òun àlẹ́yìnà wà àlẹ́kùn wà على حال خيل دادا والاستقامة تدولي إنه جواد الكريم ولو بنا لبولا رجلو بلا رجلو أما ما أشرتم إليه من أن بعض الموظفين في سفارة السعودية في باكستان انت رفاسي في أنواع كدون الشيء ني سعودي امباسي ني باكستان سواء ما المملكة wọ́n ń gbá ẹ̀kọ́ láwọn ará Saudi ni wọ́n gbá ẹ̀kọ́ láwọn ará Pakistan wọ́n ń gbá ẹ̀kọ́ láwọn Saudi wọ́n bá ẹ̀dùn nínú ohun sọ́ọ́mà máa alùbẹ́lẹ̀ Pakistan àwọn kan gbá ẹ̀kọ́ láwọn ará Pakistan ni bóde bá ẹ̀dùn mẹ́mìlẹ́ka sẹ́lẹ́sẹ̀tà ayyam bóde mẹ́mìlẹ́ka sẹ́lẹ́sẹ̀tà ayyam jẹ́ pé lẹ́yìn ìjọba tàbí bá ẹ̀dà sẹ́lẹ́sẹ̀tà ayyam lẹ́yìn ìjọba tàbí bẹ̀rẹ̀ àwẹ̀ ní Saudi àwọn tó bẹ̀rẹ̀ àwẹ̀ وسؤالكم عن عن الحكم في ذلك كان فهمتوه يبير انت ادعوا ليه متبقوا الجواب اذا الظاهر من العدل الشرعية هو أن كل إنسان يقيم في بلاد يلزمه صوم مع أهلها ìtọ́hànà ní هنا gbogbo lágbèlú kan ó ti tú láti kó mọ bá wọn gbà rẹ̀ pẹ̀lú àwọn aráàlú ẹni fún gbójú lọ́nà gbólóhà níbi ṣe wáyé pé asáwọ́mù yóò mú tasomun ààwẹ̀ níjọ́ tí a bá ń gbá rẹ̀ ni wọ́n fẹ́kìrú yóò mú taftarun ìyọdún níjọ́ bá ń sọdún ni wọ́n hàdà yóò mú tadahun bẹ́ẹ̀ ni ọdún léyà níjọ́ bá ń gbé ẹran yìí wọ́n lámà alima علم من الشريعة من الأمر اجتماع وتعذير عن الفرق والاختلاف gbódáàmà tó bá ṣeré àmú nínú àlámàrí ẹ̀sìn àṣẹ ẹ̀sìn náà ni pé ká máa papọ̀ ìtìmá ká máa jẹ́ pé nǹkan náà ni wá wà tàhàzírì ní al-firaq kásọ̀rọ̀ fún yàpá olùsìbára tó jẹ́ máa kan ní wọ́n gbà tí ì bá ti pé haram ni wọ́n ṣe ẹ sí pẹ̀lú wọn káyàpá yẹn kò ṣeré ọ̀fẹ́ rárá kódà bọ́ ẹ fíìlì pé tó gbé lọ́wọ́ yẹn wà ráìtì ní wọ́n gbà tó pé táwọn náà gbé lọ́wọ́ yẹn kìí ṣe wrong thing irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ tí ayé abdullahi bin mas'ud radiyallahu anhu abdullahi bin mas'ud nígbà tí sayyidina uthman radiyallahu anhu tí wọ́n lọ sárafa sayyidina uthman ọwá ní òun kì í zóor pé lárafa òun kì í asir pé lárafa sayyidina abdullahi bin mas'ud wà ní ara o annabi sallallahu alaihi wasallam àti abubakar àti umar kọ́sìrò máa kí wọn

torí ẹ̀ máa kíríkà mẹ́rin táàmì tí wọ́n mọ̀ ní tí wọ́n fi kíríkà méjì ní ìsìn táwọn yẹn bá padà sílùú wọn ní kíríkà méjì làwọn máa ké torí ẹ̀sìn tí ìyé wọn bíu sẹ́nà Usman sẹ́nà Abdullahi bin Mas'ud ní ara o ẹ̀bùn ajá ṣe bára bí ṣe ṣe bára bí ṣe ṣe ní ara o àwa tá a gbàfọ́lá bí sílẹ̀ àtúnkan sílẹ̀ yé wa àmọ́ àwọn àlejò àlejò ọdún Islam wọ́n dá wèrò so eléyìí ní ìfàfà tó wá láàrin sẹ́dínà Uthman amir mumin nígbà náà àti sẹ́dínà Abdullahi bin Mas'ud sẹ́dínà Uthman náà bá sí ẹ̀ òun náà ó bá gbé sáfú àwọn ìbá rí sẹ́dínà Abdullahi bin Mas'ud ní inú sáfú tí bá wọn kíní àti mẹ́rin tí sẹ́dínà Uthman kí wọn dá afá ẹgbẹ́ ẹni kọ bá mu oníbẹ̀rẹ̀ oní al-khilafu kí ni sharrun al-khilafu sharrun oníbẹ̀rẹ̀ kọ́ tẹ̀lé àmì alákàyàpá wọn aburú ni alákàyàpá lọ́fà ikú tí bá ti wà pẹ̀lú jama ẹwà ní wọ́n gbọ́sẹ́ pé mọ́mọ́ ṣe haramu na bíbélì àti mojú wọn ni fine àti tẹ̀lé àmọ́ ní ọ̀pá yóò tí ẹgbẹ́ ní ó jẹ́ tó kàtí àdílẹ̀ tó kàtí àkíkì máa àdílẹ̀ tó kàtí àlọ́tíf tí wọ́n ní kí máa àdílẹ̀ kàtí àdílẹ̀ tó kàtí tí ó sí bí a máa bàá àmọ́ àdínájọ́ jọ ní àmúrù pé lè àdọ̀ kò tó kọ́dé ìmọ̀ àpàtì ó díye wà ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwọ̀ ọlọ́ọ̀bà torí àwọn ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wá náà ni pé kí wọ́n rí àpá kó lè bàrá ìwọlé ó ní sùpọ́ tí wọ́n fẹ́ wọlé so ọlọ́fà lóko tí wọ́n wà mí kan ẹni wẹ̀ tí wọ́n bára yín táwọn kan máa yàpá ẹ mọ́kà kún ẹ mọ́kà kún tí wọ́n fi kà kún ẹ fẹ́ fún wọn ní ó di ẹtí ẹfẹ ẹrí bẹ́ẹ̀ ẹrí bẹ́ẹ̀ gíga yóò alẹ́ sùkùn sàn ẹ máa bá ti yọ káàdì ìsàlì dá ó di yé wa olùmọ̀sá fúrẹ́ yé wa. kí náà wí nà ó ní ní ọ̀la amúrò bíi ìtìmá wọ́n pa aláàtí ká ti kan wọ́n tán adéèrè mi ọ̀rọ̀ sírak àti kìlọ̀ fún wa láti máa yàpá wọ ìkìlá àti kámi yàpá wọ́n lè ánà mọ̀tálì tàktálif bíi ìtìfáàkì alẹ́ máa rìfà كما قال الشيخ الإسلام من تيمية رحمه الله بعد ما يتبعي إيه؟ اللي تسوك إما يقصد بيان ونما نقبالي على المعرفة كما قال الشيخ الإسلام من تيمية رحمه الله وبناء على ذلك إليه فالذي سام من من المواد في سفارته بفاكستان ما الفاكستانيين أقربوا إلى إصابة حق من mímọ̀ sáàmà máa àálù náà saudiya ó gbé sẹ́rẹ́ni tó wà ní pakistan tó gbáwẹ̀ pẹ̀lú àwọn pakistanis nílùú pakistan ó súnmọ́ dòdò ìjọni tó gbáwẹ̀ pẹ̀lú àwọn tó wà ní pakistan tí wọ́n ń gbáwẹ̀ pẹ̀lú àwọn ará saudiya lọ torí ọ̀nà yẹn dì tó ẹni tó wà ní pakistan tó ń ṣe pakistan ọmọ saudi tó wá mú àwẹ̀ pẹ̀lú gbajútàwọn ará pakistan máwẹ̀ yìí ó lálàáfíà akarabu ìsáàbà ó súnmọ́ àlàáfíà ju ẹni tó ẹrù ẹrù ẹrù ẹrù ẹrù ọ̀rọ̀ tí bàbá sọ mí o kò sọ pé òun ló dára ẹ ráìtì ó ló súnmọ́ ó tún fi tẹ́ ẹ pé ó lè pé táwọn gan lọ́rọ̀ nǹkan ó di yé wa olùmọ̀tò àfọ̀rọ̀ yìí wa olùmọ̀tò àfọ̀rọ̀ yìí wa lọ́ba ìtààbò di máa bẹ́ẹ̀ náà gbàlàdé ìdúró ìtìlẹ́bù mọ̀tàálì fi hìmà àti pé ìrọtí òṣùwọ̀n yóò wọn tuntun ní ولا شك أن سب المسلمين جميعا برؤية الهلال أو إكمال عدة من أي بلد من بلادهم هو الموافق الظاهر للعدلة الشرعية القسية بجمع كإباوية ومسلمي لبعطوا كما رسو ابي وكا كات شعبان أودي نبقوا بالنوا إلي إيه بسمد شريعة لكن إذا لم يتيسر فالأقرب هو ما ذكرنا أنيفا أما جاء أبو قرآن خالي جان إتاسوطيك قوتلين تلو والغداج والله تعالى عالم قالوا ما يعني صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دلوقتي. na'am Thank you táwọn ti máa ti dáhà sí sí yìí náà sí ẹni táwọn ṣé ìfọ́ ìtọ́sọ̀ tó láti ṣé máa kí ẹ bá wà kí ni. kí ẹ bá wà kí kí ẹ bá wà kí. ọ̀pọ̀ adé tí àbẹ̀ náà ti lọ sí inú ìbáyìí láti wà láàrin wọn tí ìṣá ìlú jẹ mọ́ta láti tí ìṣá ìtàn wọ́n kàn tó bá sàgbà tẹ̀sán kan tó sàgbà tó gbà tó yìí. mo wà kí ó tẹ̀. kò sábà rú mẹ́ àwọn sàlẹ̀ bá ní Islam kì í tẹ̀ ní yamma láì sí inú Ramadan ọdí náà kò sábò mẹ́ the only thing bá jáde nípa máa ń yẹn láti bá lóò mo tẹ wítìrì mi kọjá láti àmì tá a fẹ́ nù kí n bá wọn fẹ́ ọdí always ẹwò ẹwò bá mú kúrò àná kàmẹ́ ẹwò ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ fi hàn yín bó ti ní agbára tó nígbà tí anabi musa aleyhi salatu wa salam nígbà tó lọ sí mikaasi bọ́lọ̀ bọ́lọ̀ bá mi sọ̀rọ̀ subhanahu wa ta'ala tí sáàmì ríyù tó sí àwọn ní lọ́nà mọ́dánà musáde ó fanugba harun àti ìrìnwọ̀n rẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́ ẹgbẹ́ ni harun lò ó di ó fanugba harun ó bẹ̀rẹ̀ sí wọ́ ó dé nígbàtí musa wá dé torí wọn ni kára ya harun ẹgbọ́n kan sẹ́lẹ̀ ó ní ìwọ̀ harun máa mẹ́nà aka ìzìrà àìta òmìdẹ́lù um kí lọ wà tí lọ́kọ̀ fún ẹ̀ tó fi kọ̀ fún wọn nígbàtí kó fẹ́ sọ kí lọ sẹ́lẹ̀ nígbàtí kó fẹ́ sọ tó fi kọ̀ fún wọn ni so tẹ̀lé mẹ́ni fàáfàáfàáfà àmúrí ṣé o ti kọ àṣẹ mi ni wọ́n náà ti takò àṣẹ mi ni ẹgbẹ́ kan tí a rú náà wí ó ní kọ́ọ́lá ya bìnà ọmọ olùmọ̀ ẹ̀yà mi látọ̀ tẹ́kẹ̀lú bí lè yẹ ti mẹ́fàrún mọ̀ mímọ̀ gbogbo wa náà musa ò sì fi irun mọ̀ rẹ̀ lẹ̀ mẹ́fàrún mọ̀ mímọ̀ wọ́n láàbì rà àti mọ́sì farun orí mi irun ẹ̀kọ́ àwọn lárúbáwá irun ọmọ ọgbọ́n àbílẹ̀ kọ́ ni ọ̀farun mú yẹn irúgbà yẹn papọ̀ máa inni khashitu gbogbo fẹ́lọ ni ó ní inni khashitu mo páyà tí bá bá wọn fàájú an takula farakta bayna bani israel tí mo ṣe sirak mú fírkọ láàrin bani israel nítorí pé ìfẹ́ kíkùn ìyàwó láàrin àwọn bani israel ní fi kọ̀ fún wọn tí bá mú lójú fún wọn wọn mo dá fírkọ àwọn akọ́tẹ̀lẹ́ mi ayé ẹ̀kọ́ ni dáa kún wọn wà báwọn tí wọ́n bá dé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ọdún ẹ̀kan náà wọ́n kó lẹ́yìn sáàmì rí àmọ́ tọ́lábí sọ pé abájẹ́ kí wọ́n mọ̀ pé fẹ́rẹ́kì wà láàrin wa bí wọ́n bá dé gan sáàmì rí yóò láwọn kan kó kò sí bí nǹkan sì burú tó ẹ̀rọ àwọn tó tẹ̀lé àwọn ó di eyín àwọn afẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa fẹ́rẹ́kì pẹ̀lú ara yìí ó ti fi wọ́n lẹ̀ kọ́mọ gáìdì àti báyìí ẹ̀ náà fi báyìí náà fi dé àwọn ìbàdí bá ní ọjọ́ fà báyìí ọ̀ọ́ ẹ̀ka wọ̀ta wọlé ó ní khashitu an taqula faraqta bayna bani Isra'il ó ní mo ń páyà fún ọgbẹ́ ah mú a Harun ó sì pìyà láàrin àwọn bani kó mi bá àti fẹ́ kí fèrè kò sílẹ̀ tó tabaara òṣùwà lórí bílà tó hàn pẹ̀lú àdílà kàtàíyà ọ́ọ̀ àdílà ní kàtàíyà ó ní yíwa iléyìí àdíbáwọ̀ sí ó ní yíwa wallahu ta'ala alam ilé ìtawọn tí máa tàbílìgì fún fi láàyè díẹ̀ tí wọn tí bá dìbára jí mọ́tí sẹ́dúlé àwọn bá wọn sí ó ní ikram ikram àbíkí náà kí ló máa pè ikram rẹ̀ máa pè àbíkí náà máa pè tàbílìgì ikram ikram ikram kọ́lẹ̀ ni